alaihi wasallam tó ní kẹsì lẹ́sì tó náà ní pẹ́sì àdúrà tí wọ́n mọ́sílásí a'udhu billahi al بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك àwọn àdúrà yìí lẹ́sẹ̀ kí a tó wọ mọ́ṣáláṣí dábàá wa máa gbogbo ẹ̀ ó tó kọ́ sọ yìí pé allahumma iftah li abwaaba rahmatik tọ́ba sì jáde allahumma iftah li abwaaba fadlik ṣùgbọ́n ṣàkíyèsí pé gbà ń wọlé o ẹsẹ̀ rí ọ̀tún lọ kọ́kọ́ tì síwájú gbà jáde ẹsẹ̀ rí òsì lọ́kọ̀ọ́kọ́ gbé síwájú. Si eléyìí ń jẹba wọn lè ti sọ pé àbùkátà kí káfíìrì ọjọ pọ lọkọ mọ́sálásí fáwà àwọn àtàjẹ mùsùlùmí kó tó di pa àsọpá ní mọ́sálásí báwo wá ni tó bá yẹ pé olórí alákòóso ìjọba alágbọn abìkan kìí ṣe mùsùlùmí ńlọ akọ mọ́sálásí kan léyìí tó ṣe pé òun náà lọ dáwó tẹ́lẹ̀ nítorí pé títì ó ti gbábẹ̀ ọwọ́ àtúnkọ́ sáà lè ṣe sọ̀láàtì nínú mọ́sálásí yẹn báwo ni tó bá pé ńgbà tó tún mọ́sálásí yẹn kọ́ ọ sọ lórúkọ ara rẹ̀ àwọn nǹkan wọ̀nyí dojú sọ àwọn. àkọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì rí nínú àyà innama ya'muru masajid Allah man amana billahi wal yawmil akhir wa aqama as-salata wa ata az-zakata wa lam yakhsha illa Allah فعسى أولئك أن يكونوا من المهتدين àwọn ẹni tí ma kọ́ mọ́sálásí wọ́n jẹ́ ni tó gba Allahu gbọ́ àti ọjọ́ kẹyìn ẹni tó ṣe pé ń ṣe sọlẹ ó sì ń yọ zaka kìí sì bẹ̀rù ẹnì kankan àfi Allah àwọn eléyìí ló máa ń kọ́ mọ́síláṣí ti Allah tó bá ń ṣẹlẹ̀ pé ìjọba kan ó pé ọ̀nà kan tóun fẹ́ là gbábi kan yọ ọkọ̀ lu mọ́síláṣí kan ètí ó fi pé kí àwọn owó mọ́sálásí yẹn tí wọ́n bá fi lè wó wọ́n gbọ́dọ̀ kọ́ mi ìdì òfin ṣẹ̀rí àsọ wípé mọ́sálásí kì í parun kì í pòórá tí mọ́sálásí bá wà báyìí káwá pé òrùlé rẹ̀ sí dànù ògiri rẹ̀ wó dànù àwa rẹ̀ nìkan tó lu abùkún tó lè mówó rẹ̀ tó lè fi ṣàtúnṣe rẹ̀ àyè yẹn ọmọ wà bẹ́ẹ̀ títí láéláé ẹnìkan ò gbọ́dọ̀ sọ di nǹkan mi torí ẹ̀ ló ṣe jẹ́ pé imáàmù Malik rahimahullah ó fi ń ṣàpèjúwe fáwọn èèyàn pé ẹ wò ó mọ́ṣáláṣí nù látàyè anabi sallallahu alayhi wa sallam táwọn sàhábà ti kọ́ kalẹ̀ wíwó rẹ̀ dàlápà kò pé kí wọ́n sọ di nǹkan mi. So bí ó ti ṣe máa wà nù títí láéláé torí ẹ̀ tó bá ṣẹlẹ̀ pé àdúgbò ibi tí mọ́ṣáláṣí kan wà àdúgbò yẹn ti dahoro àwọn èèyàn gbé mà mọ́ṣáláṣí yẹn ẹni tó bá fi lè mú wa sọ pé wọn àgbé bẹ̀ mà á ló má á lọ kọ́ mi dípò rẹ̀ sádùúgbò bòmíì táwọn èèyàn bá wà ó là ń pè ní istibdal al-waqf nínú òfin ṣẹ̀ríà yẹnni pé a fi waqfu mi jàrọ waqfu tó ti wà ìjọba wa wó mọ́sálásí nítorí àwáwí wípé títí ọjẹ ọ gbọ́dọ̀ lọ kọ́ mi dípò rẹ̀ ìjọba tó wá wó oyún ìṣe mùsùlùmí lalákòóso rẹ̀ àbí káfìrí dandan ni bó ti ṣe máa wó ọgbọ́dọ̀ màmí kọ́ tọba wa kọ́ tán eléyìí ẹ mọ́ṣáláṣí tọ́kọ́ pẹ̀lú owó rẹ̀ owó ìjọba wọn owó káfíìrì ni àbówó mùsùlùmí ni owó orílẹ̀ torí katakata orílẹ̀-èdè ló fi wó mọ́ṣáláṣí mùsùlùmí ọmọ ọbẹ̀ àti ọkọ́ tó fi kọ́ mọ́sálásí mi pẹ̀lú owó orílẹ̀-èdè dípò ètò owó wọn ní sọ pé mọ́sálásí tí káfìrí kọ́ mọ́sálásí tán fowó orílẹ̀-èdè kọ́ ni gẹ́gẹ́ ṣe mọ̀ pé láwọn orílẹ̀-èdè míì wọ́n máa ń kọ́ mọ́sálásí kan tó ní mọ́sálásí orílẹ̀-èdè wọ́n tún lè pa àwọn kọ́ ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì orílẹ̀-èdè ẹ rí i pé ẹni tó wà lórí ìjọba ńkọ́ lọ́jà. Ja nígbà tí wọ́n bá ń kọ́ mọ́ṣáláṣí yẹn orílẹ̀-èdè ní sẹ́kìnì ní kọ́ mọ́ṣáláṣí ẹni tó wà ìjọba tó parí rẹ̀ àbí tó bẹ̀rẹ̀ rẹ̀ ṣe láti ṣe láti bẹ̀ torí pé owó orílẹ̀-èdè náà ọ̀dà bẹ́ẹ̀ náà ni tán wó ládùúgbò tìyín náà ìjọba tó wó tún á owó orílẹ̀-èdè àbówó pinlẹ̀ torí délé ìkọ̀kọ́ dínà wa láti ṣe sọ láti mẹ́ ètò jáburú ni pé wọ́n forúkọ ẹni tí èsè mùsùlùmí sọ mọ́sálásí gbọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí wá wá wọ́n máa sọ mọ́sálásí lépẹ̀ tuntun àbí wọ́n lè sọ ní wọ́n ti pè kùnú tuntun pé kíni kíni ń jẹ́ bẹ́ẹ̀ so ẹ̀kọ́ lọ yé wa o so àókọ mùsùlùmí náà máa fi sọlé ìjọsìn àwọn mùsùlùmí ẹ jẹ́ n fún yín lápèjúwe yìí kápín ṣọ́ọ̀ṣì náà níjọba wó ìjọba tó wá wó ó wá jẹ́ mùsùlùmí ìjọba wa bá wọn tún ṣọ́ọ̀ṣì míì kọ́ mùsùlùmí sì ni òun á ní wọ́n sọ ló tòun òun jẹ́ ànàmọ́ tuntun ṣé àwọn tí wọ́n ní ṣọ́ọ̀ṣì wọ́n gbà wọ́n ní gbà láìláì kí ló dé tẹ́yìn ń gbàgbà kúgbà á nǹkan sí ọ̀pọ̀lọpọ̀ nítòsí wọn ìbọn bá dọ́sípítì wọn ò ní rógùn ẹ̀ torí kéèyàn fọwọ́ jábútẹ́ mẹ́sìn rẹ̀ àti àìlágbọ̀ọ́yé wàhálà ni eléyìí ò jẹ́ bó ṣe àbí sára àtẹ̀fẹ́ gbà náà lọ́pọ̀ tó bẹ́ yọrọ lásán jẹ́ bó ṣe jẹ́ wọ́n láwọn gbọ́ nípa èso dẹ́bínù kan ní almadina wọ́n ń pè ní ajwa almadina wọ́n láwọn gbọ́kọ́ dá fálàáfíà ara ìgbọ́kúgbọ́ lẹ́gbọ́ wọ́n sọpọ́ dá fálàáfíà ara ó dá fún ìṣọ́ àti ààbò níbi dán àti àṣàṣì anabi sallallahu alayhi wa sallam tó bá fi lè jẹ dàbínù yẹn méje. lójúmọ́ kan àṣàṣì ayé kan ní jọ náà tó bá fi lè jẹ méje péré nínú nù yẹn kan lójúmọ́ kan àṣàṣì ayé kan kò ní ràn ọ́ lọ́jọ́ náà ọ wá kíyèsí àwọn èèyàn níbikíbi náà lẹni tí ò nípa ya Allah ni wọ́n wà ní Al-Madina náà lárúbáwá ṣetán láti sọ fún ọ pé dẹbí nù tó ń fẹ́ tà fún ọ yìí ajwa ni láì jẹ́ ajwa tóró náà fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ lórí pé ajwa yẹn kì í tóbi púpọ̀ ajwa yẹn sì máa ń dúdú díẹ̀ torí ẹ̀ wọ́n lè tàdàmàdì fún ọ torí ẹ̀ nígbà tó ṣe pé gbogbo olúlé ayé kọ́lá ti rí kọ́lá ní Saudi tọba rí ajwa ti lómi tí èsì ti Madina kò ní ìdájọ́ ìdí ni wọ́n fi bi Sheikh Ibn Baz rahmatulahi alayhi ǹjẹ́ tá a bá wà ń lumi táwọn ò ti ríru dẹ́bínú Madina ṣé a lè jẹ dẹ́bínú mi dípò rẹ̀ ká jẹ méje kó sì ṣiṣẹ́ rẹ̀ wọ́n là ń bẹ Allah à ń bẹ Allah ẹ̀rí pé dẹ́bínú tí wàá dáhùn rí bí ibi páálí lórí tí wọ́n bá kó méje jẹ́nu rẹ̀ à ń bẹ Allah kó nà òṣìṣẹ́ inṣàlá inṣàlá inṣàlá inṣàlá wattaqullaha mastata'tum eléyìí jago sí jẹ́mbẹ̀ wọ́n ní tí àwọn obìnrin tó bá ń ṣe sọ́láàtì láàrin ara wọn báwo ni ṣé ẹni tó bá jẹ́ obìnrin tí ń bẹ lẹ́yìn lè má mú nù wọn òkè fatia yóò fatia mọ́ ìmáàmù wọn náà kè fatia tí wọ́n kàn ní pé tí wọ́n pa àwọn ọkùnrin tó máa ń ṣe sọ́lá ìmáàmù wọn bọ̀ wájú àwọn obìnrin ìmáàmù tí wọ́n ní bọ́wájú yóò dúró dọ́gba pẹ̀lú àwọn tó wà ń sáfù yóò wá wà láàrin tó bá dá wọn lójú pé ọkùnrin kan ò sí tí ń fetí kọ́ ẹni tí wọ́n ń wí ìmáàmù tí wọ́n náà kà kí ó sókè wọ́n gbọ́ tó bá ti ka fati àti ẹ̀tàn tó ka súra kó tó rùkú àwa náà sira ké fati àti wa eléyìí jọba wọn ní láàrin àgbọ́yé àti mà èwo lọ́gàdì àkọ́kọ́ ìmọ̀ ló síwájú àgbọ́yé o lè lágbọ́yé kó tó nímà àmì èèyàn máa kọ́ mà tí ò ní yé so ẹni ṣé èèyàn lè kọ́ mà kọ́ mà lágbọ́yé ń pa súnà dáadáa dáadáa àwọn afáwọn aláyé jọ tá a kọ́ kí ó lọ́dọ̀ wọn lábẹ́lé lábẹ́lé wọ́n ní mà bàjẹ́ àmọ́ wọn mọ̀ kankan tí ń jẹ́ so wọn ò lágbọ́yé ní ti ń jẹ́ súnà tó yẹ pé gbogbo lárúbá wọn máa sọ lẹ́nu báyìí tó yẹ pé gbogbo tírata bá gbé wa ni wọ́n kọ́ wa ni wọ́n túmọ̀ fún wa àmọ́ àwọn ò lágbọ́yé súnà yẹn àwọn tó wá kí n tẹ́ bèrè ní kó sọ ṣeéṣe kí n lọ kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti máa kọ́yàn tàgbọ́yé tàgbọ́yé kéèyàn wá jẹ́ pé kò lágbọ́yé á sọ pé kò lè ṣeéṣe àfikọ́ jẹ́ pé ń ṣèfẹ́ nu ẹ̀ torí ẹ̀ gbogbo wọn ni wọ́n kọ́ àmọ́ gbogbo ni wọ́n lò tó ń tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní obìnrin tí ń bójú ó ń kọ́ ẹ̀kọ́ di dókítà wọ́n lọ fẹ́ lọ fún ẹ̀kọ́ kan ìpele ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ rẹ̀ tí ń kọ́ tí pè ní suez wọ́n á sọ o ní sọ ní di màláìkà nínú sẹ́ dókítà. torí ẹ aṣọ tó máa wọ̀ irú tàwọn áńjẹ́lì irọ́ lásán gbogbo bóyìnbó ṣe gbérọ́ wá bá wa iná láwọ owó ọmọ kókókó àti lọ́wájú kankan abẹ́là lásán àṣetì abẹ́ rí nǹkan mẹ́ akànwò wọ́n márọ́ ẹ̀yàn fẹ́ sí máa dírẹ́sì ní England kí làwà fi sí kí làá fi dà kí ni dáúdù wá fi dà irọ́ lásán torí ẹ̀ ẹ pè àwọn aṣíwájú tí wọ́n bá wà nù àwọn tí ń kọ́ yín àwọn tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn kí wọ́n bá àwọn akẹgbẹ́ wọn tí gánragánra tòyìnbó ń dà láàmú wọ́n mọ̀ pé kọ́ la fẹ́ káwọn ọmọ ẹ̀yọ́ kọ́ ọ ọ̀tọ̀ ni múra ọ̀tọ̀ lẹ́kọ́ lẹ́sìn tí wọ́n ṣe ní kí wọ́n múra ẹ má tàǹpà pẹ̀lú ẹ̀ torí pé orílẹ̀-èdè kọ̀tà pẹ̀ntọ́ bá wọ pátá wá sí kíláàsì ó sì fẹ́ takò ẹni tó bá bo gbogbo ara rẹ̀ bẹ́ẹ̀ ni à ń kọ́ ọmọ yunifásitì wọ́n máa ń wọ̀wọ̀ kú wọ̀ wá ni kó tó di pa pátì fún wa omi ìwọ sọ bí ìgbà tí ń wá sí disco kí ló dé tó ọmọ ibi tó ń bọ̀ yìí ó ní òun bọ̀ wá sí three four five ẹ̀kọ́ tó ń kọ́ lọ́dọ̀ wa three four five ń lò ń wá lọ́wọ́ wọ̀wọ̀ kú wọ̀ báyìí òróró tí ń bẹ lórí rẹ̀ ó tó dín ẹyin méjì tó fi parí subhanallah sẹ́kọ̀ọ́ náà ẹ abílẹ̀ ìwé kìí ṣe ilé ẹ̀kọ́ ìwé lásán ọmọ sọ fínnífínntì ibi tó parí tó bẹ̀rẹ̀ sí ni tẹ bá bá àwọn tó jẹ́ mùsùlùmí náà àwọn olùkọ́ yín sọ̀rọ̀ àwọn olè pàkíyèsí àwọn tí ò bínú sí kẹwọ pátá wọlé eléyìí náà tó bo gbogbo ara rẹ̀ bọ́ bá fèlì ebó fèlì forí ara rẹ̀ kí ló kẹ̀yìn kí ló kẹ̀yìn òfin lọ́mí dá sí abojúgunlẹ́bẹ̀ẹ́ tí njẹ́ ọ̀kàn wá pọ̀ yẹ ká máa dá sí tó sì máa rí ní tàǹsọ̀ báyìí òun ló lójú rẹ̀ tó bò kí lọ́kàn aṣẹ́jú ti pọ̀jù fáwọn èèyàn èyí tí wọ́n ní kí wọ́n bú wẹ̀ ni wọ́n ń bú mú èyí tí wọ́n wọ́n bù mú ni wọ́n bú wẹ̀ mo ṣe ìbátú torí ẹ ẹyẹ dá sí tí ọkàn yìí o ní ẹ̀ka bá wọ kíláàsì tó gbàgbé lè kú sọ́run ẹ̀ ní báwí ilé ìwà bójú ẹ̀ wá ló ṣàìdá àbà àbà sẹ́fẹ́ gbé wọn hàn ní ṣọ́ọ̀ṣì ilé ẹ̀kọ́ wọn wà ẹ̀yìn ẹ̀kọ́ wọn ọ̀yẹ kele yàn kàn yín nígbà tẹ́ ń tọwọ́ pátá ò ti kàn yín ẹni tó bo gbogbo ara rẹ̀ gan ẹ̀yẹ kọ́ kàn yín ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ wọ́n láwọn wa mọ́tò wọ́n wá fi gbá wèrè ṣé wọ́n sọ pé èèyàn pa ẹ̀ à ah, igi lọ́gbà <laughs> torí pé léyìí ò tí kú ìrètí ń bẹ ẹni tí ò ti kú ìrètí ń bẹ ẹni tí si sì ti kú kò gbọ́dọ̀ àdánwò wà eléyìí ìrètí tó fún ni kó lè gbádùn wa gbádùn àdánwò wà nǹkan lè yí padà torí ra ẹni tí ti kú kéfẹ́ nìkan sí o ẹni tí ti kú kéfẹ́ nìkan rẹ́rìn torí ẹni tó gbá èèyàn lọ gbá èèyàn lọ pa torí ẹ ọgbọ́dọ̀ kó wo nǹkan tí ó tẹ̀yìn rẹ̀ jáde bẹ́ẹ̀mí bá bọ́ ọ̀sánwó ẹ̀mí ìsìláàmù sì lọ́sánwó ẹ̀mí dórí pé bá pé kèfèrí lọ pa wọn ní pò wọn olówó ẹ̀mí tí ẹ kàn dínwó ni ó sì san ìtanràn gbọ́dọ̀ à ń sá lọ má sá bọ́ ọ sá láyé kó múra àti sáńjọ́ gbèdè torí wọn fojú rẹ hàn wọ́lọ́pàá so òun náà sì di ọmú jọ gbèdè yóò fún Ọlọ́run bẹ́ẹ̀ làdí tí anábì sọ. So. yóò fọwọ́ kan gbé orí ara rẹ̀ báyìí yóò fi kejì fún ẹni tó pa lọ́rùn ayé rọ́bì ìrọ̀lúwa mi sálàhádà ẹ bá lè máa pàtà lẹ́ni kí ni mo tó fi pa mí. ọjọ́ ńlá torí ẹni tó fi mọ́tò tó sá wọ́n láwọn pẹ́ káwọn tó dé àwọn wá darapọ̀ mọ́ ìmáàmù ìmáàmù ti síwájú ṣe àṣìṣe káwọn tó dé ṣé àṣìṣe rẹ̀ náà bá wọn wí pé káwọn náà ṣàtúnṣe àṣìṣe wọn àwọn ò sí ń bẹ̀ ń bò ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá yín wí lópin ìgbà tẹ́ bá ti bá tó rákà kan lẹ́yìn ìmáàmù tẹ́ bá bá tó rákà kan lẹ́yìn ìmáàmù gbogbo àṣìṣe ìmáàmù tó ṣe ẹ̀yin náà ti ṣe àmọ́ tẹ́ ẹ̀ bá bá tó rákà kan ó dá àṣìṣe rẹ̀ ṣe fúnra rẹ̀ ni wáyé o tó bá jẹ́ pé látàrí àṣìṣe rẹ̀ yẹn àtúnṣe rẹ̀ ni wípé ó forí kanlẹ̀ kó tó sálámà àwa jàmá náà tá a bá sọ láti pé a forí kanlẹ̀ pẹ̀lú rẹ̀ ńgbà tí ń forí kanlẹ̀ yẹn èyí tó bá ṣe kó tó sálámà àmì tó bá ṣe lẹ́yìn sí sálámà àwọn ò bá forí yẹn kanlẹ̀ ńgbà wọn pàtàkì náà bá tó parí sọláàtì wa tá a sálámà làwọn náà wà tó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì eléyìí jẹba wọ́n ní bitcoin àti forex kí ni ìdájọ́ rẹ̀ kọ́tọ́ tó bá gbé bitcoin owó lẹ bá pè kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ́ríyà nítorí mo fowó rówó ọ̀kan láàrí àrí kan òfin ṣẹ́ríyà sì sọ wípé fa idha ikhtalafat fabi'u kayfa shi'tum idha kana mithlan bi mithl nígbà táwọn owó bá ti yàtọ̀ síra wọn bí kákú mo fẹ́ fi dọ́là mo fẹ́ fi ra náírà bí kákú mo fẹ́ fi náírà mo fẹ́ fi ra pound sterling ẹ ta bọ́ bá ṣe wù yín ẹ bá máa fi dọ́là kan kẹ́ máa fi gba ẹgbẹ̀rún náírà àmọ́ condition rẹ̀ ni pé fún mi ìwọ náà gbà fún mi ìwọ náà gbà kò sí ń bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ni forest tẹ sọ yẹn ẹ̀ ń kàn tẹ kọ̀mpútà kákákákákáká ẹ̀ ń tara yín dáhùn sọ eléyìí kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà. wọ́n á sọ pé kò burúkú wọn máa ṣe bitcoin ok kò burúkú wọn ṣe ọ̀dà ṣe a lè yọ zakati rẹ̀ wọ́n á ní actually tẹ́ bá ní yọ̀zà a kìí sọ owó kí á là yọ̀zà kàtì mo rò pé yé wa ó túmọ̀ sí pé má sí àwọn èèyàn lọ́nà because ẹ̀sìn lélẹ́yìí kì í ṣàwàdà tó bá gbòṣùbà lọ́dọ̀ àwọn èèyàn tó kàbùkù lọ́dọ̀ Allah kí ló jèrè irọ́ lásán nígbà tó bá lana ìwọ náà pé àwọn kan sì sọ pé kọ́ dá o àwọn kan ni tí èèyàn bá jẹ́ ọmọ zina ṣé bàbá rẹ̀ tó jẹ́ bàbá zina ó lójúṣe kan tó yẹ kó máa ṣe fún kó sí o bàbá táníká ṣe ojúṣe fún tààràtààrà yóò jẹ́ bàbá tá a pè pọ́nbélé bàbá tó kọnu má lórí àmọ́ bàbá zina ó ti lábùlà irú rẹ̀ kọ́ ni wọ́n ní kẹ́ ṣe dáadáa sí torí kìí bàbá ẹ̀ kése bàbá ìbàjẹ́ bàbá rẹ̀ kí ló mú má jogún ẹ̀ ìbàjẹ́ bàbá ẹ̀ kí ló mú wà má jogún ẹ̀ bàbá kí bàbá nìyẹn bàbá oníwàǹwára aláìṣe sùúrù aláìnífarabalẹ̀ tọ́lọ sí obìnrin lásán wò kó tó fẹ́ islam ọ̀farama bàbá burúkú nìyẹn alákòóbá tẹ̀ sálámà olómọ ọmọ ní bàbá gidi láyé so ìyá tó ní nǹkan ohun ò ṣe é ni ṣẹ̀ríà sọ wípé obìnrin kan ní lóyún ọmọ kan ìdí tí wọ́n fi máa pè ní màmá rẹ̀ nù ṣẹ̀ríà wa sọ pé yóò jogún rẹ̀ ìwọ náà lè jogún ìyá lè jogún ìyá yóò jogún rẹ̀ àmọ́ ìyá rẹ̀ ni látara zina nítorí kóbìnrin méjì ò lè lóyún ọkùnrin kan ṣùgbọ́n tọkùnrin yẹn àsìkò tí wọ́n ń pè wọ ní bàbá ọmọ zina ẹlòmíì tún wá pé kí ni ẹ̀mélòó ni wọ́n sí onáà sílẹ̀ márùn-ún ẹ dákun torí ti Allah láì jẹ́ lé gbẹ̀sẹ̀ torí ẹ zina da o zina ìsìntọ́ da nínú àdìsá nàbì sallallahu alayhi lori sallam olórí yé bẹ láàrin àlùmọ́ mi lópin ìgbà ma zina ọba ti pọ̀ mẹ́rin náà rí báyìí ṣe dà lónìí ma zina ti pọ̀ bàjẹ́ àwọn yóò bá náà sọ̀rọ̀ wọn ò wọ́n ní tílé kan bá ń tóòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí tó ń ti pé ń táwọn pè lọ́mọ àlè ń gbà mí kò gbà mí yóò bó sọ ọmọ àlè pé obìnrin tó bá ti bímọ fún ni ó ní àlè ẹni kò sì sí láàrin wọn bímọ wọ́n lẹ́ni tí wọ́n á bóbìnrin ṣe zina nu mọ́ṣáláṣí ń kọ́ ọ̀daràn nìyẹn because zina haram gbogbo bíkíbi tó ti ṣe zina ọ̀daràn ni ọ́ kápé ní iwájú ilé ògùn ló ti ṣe zina ọ̀daràn ni ọ́ bó wá ni má ọ̀daràn gidi torí ẹ̀ ẹni tí ó móbìnrin wọbì kan lọ bá ṣe zina. tíbẹ̀ wá já sí mọ́sálásí ọ̀daràn gidigidi kò tí ẹ̀ fi ọwọ́ lé olúwa wọ̀ ọ́ ń ta ni ó mú mi mo se mo a ọ̀daràn ni òbí ṣe pé lè má mú ka ọbọ̀ kanu jàmá sùn lù kànú nínú mọ́sálásí toró alára ní sùn o ó yàtọ̀ sí ẹni tó fi tipátipá. tó fi wá ra ọmọ ọlọ́mọ múnú mọ́sálásí tí wọ́n fi tipátipá bà lónú mọ́sálásí ọ̀daràn lékèlè ńlẹ́lẹ́ nítorí pé èsì kó ṣe zìnà gan lásán ó tún fi tipátipá wá mú ọmọ ọlọ́mọ ó tún wá jẹ́nu mọ́sálásí Allah ah Allahu azza wa jal tí ì bá ṣe pé ọjọ́ ọba tí máa lọ́yàn lára wàláhi tá a ní kílẹ̀ kó rí má lẹ́sẹ̀ kó gbé mi tala ní kí sánmọ̀ fàyà kó wólù so ṣùgbọ́n Allah kìí kó tó múyàn tásìkò tí ó sì múyàn ọ̀bá ti tó yọ́ máa wọ́nran wọ́n máa rò pé ọ̀rọ̀ ń ti dàfàtì ọ̀rọ̀ rí ò dàfàtì ó tolúwa bá ṣe tán tí ọba múyàn wàláhì ó sì bí ẹni sí ni hatta idha akhadahu lam yuflit bẹ́ẹ̀ ló wá náà di tó gúnrégé Imam al-Bukhari àti Muslim gbé jáde Allahu a máa lọ alábòsí lára títí tí ó fi dìgbà tí ọba gbámú kò ní rọ́nà jàjàbọ̀ ilé ìjọba wọn lálù aláǹtàwọn sí inú ẹja náà bá sáwọn lè fi ṣe sọlá bẹ́ẹ̀ tó ọba ti jẹ́ pé àlùwalá yẹn ti já mọ́ ọ lọ́wọ́ ọ̀fọ́ kabẹ́ rẹ lẹ́yìn ìgbà tó sàlùwàlà ó sì so ó sì nǹkan kan tí ń bàlùwàlà jẹ́ lẹ́yìn ìgbà tó ti sàlùwàlà nínú ìwẹ̀ jánábà tó fi parí ìwẹ̀ jánábà kò sí wàhálà. wọ́n ní tí ìjì tó ní agbára abótutù atẹ́gùn burúkú ń fẹ́ atẹ́gùn tó ní agbára ó ń fẹ́ sáwọn lè ti torí ẹ̀ sí sọ láti lè bẹ́ẹ̀. ó wá nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma ó lánàbì sallallahu alayhi ó máa ń sọ fún wa ní ìgbà tí ìjì tó ní agbára bá ń jà tá a bá pèpè fún sọlá tí okùnkùn sì kùn biribiri ìyẹn máa ń sọ fún wa pé ala sallu fi rihal ẹ ṣe sọlá ti lé ẹ ṣe sọlá ti lé ilé ìjẹba wọn ní nínú kóbìnrin kó ṣe sọlá ti rẹ lé àbíkọ lọ mọ́ṣáláṣí èwo lọlọlá jù kó ṣe ń lé rẹ lọlọlá jù kì í ṣe kó wá sí mọ́ṣáláṣí ilé rẹ gan kó ṣe ń pálọ̀ kò lọ́lá tó kó sẹ́nu ìyàwó rẹ̀ kó sẹ́nu ìyàwó rẹ̀ kò tún lọ́lá tó kó sẹ́nu yàrá tó wà ń kọ̀rọ̀ jù nílé wọn èyí tó wà ń kọ̀rọ̀ jù ló ní ládájú tí ó bá wá ṣe sọ láti mọ́sálásí islam ọkọ̀ fún ọ àmọ́ yọ kọ́kọ́ gbà yọ̀ǹda bọ́bá jẹ́ pábẹ́ bàbá rẹ̀ lọ́wọ́ yọ gbà yọ̀ǹda tó bá jẹ́ abẹ́ ọkọ rẹ̀ lọ́wọ́ yọ gbà yọ̀ǹda tí ó rẹ̀ lànà bìíní la tamna'u ima Allahi masajid Allah ẹ má kọ̀ fáwọn obìnrin àwọn ẹrú Allah láti lọ sí mọ́sálásí Allah wa salatuhunna fi buyutihinna khayr àmọ́ sọ láti tán bá ṣe nínú ilé wọn ló lóore jù àwọn olùmọ́ni kí ló dé tí wọ́n ní kọ̀ fún wa ó túmọ̀ sí pé wọ́n gbà yọ̀ǹda wọ́n gbà yọ̀ǹda torí ẹni tó bá gbà yọ̀ǹda bákan méjì ni nínú kẹ́ yọ̀ǹda fún àbí kẹ́ fún tí wọ́n bá ti wá gbà yọ̀ǹda lọ́dọ̀ yẹn má kọ̀ fún un ọ̀kan wá sọ nínú àwọn aṣíwájú wa rere pé àwọn kọ̀ fún wọn ni ah anábì ní ká má kọ̀ fún wọn ìwọ lọ kọ̀ fún wọn kí ló sí ọ. bẹ́ẹ̀ wọ́n ní tí wọ́n bá jẹ́ pé anábì rí táwọn obìnrin ń ṣe lónìí kò bá kọ̀ fún wọn wọ́n tọ́jú tọ́mú wọ́n gbé kélé sórí tapampa wọ́n wá fi kíní kan sórí rẹ̀ bíi láwàdì wọ́n ní bòrì wọ́n máa lọ mọ́síláṣí làárà ọ̀tọ̀ síbẹ̀síbẹ̀ àní kọ̀ fún wọn á wàá sọ pé kí wọ́n múra dáadáa torí náà àdìtì kan anábì sọ pé wọlé yọ̀ọ́ táwọn obìnrin ọba jáde lọ mọ́ṣáláṣí kí wọ́n jáde láì jẹ́ pé wọ́n sọ̀sọ̀ láì kún lọ́fíńdà sára yẹnni kó gbé jìlìbáàbù rẹ wọ̀ ó gbé aṣọ jìlìbáàbù rẹ tó fi bu ọ̀ṣọ́ rẹ mọ́lẹ̀ ó gbé wọ̀ ó sì ní fi lọ́fíńdà sára bẹ́ẹ̀ lọ́ wà sí mọ́ṣáláṣí tẹ́lẹ̀ ìjẹba kìí ṣe pé kéèyàn wọlé sí kọ́ wa bójú o eléyìí ṣe jìlìbáàbù irọ́ lásán ni o adúpẹ́ fún Allah pé wọ́n ṣerú eléyìí ń bá وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب